إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم الى السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتولت وأذنت لربها وحقت يا أيها الإنسان إنك كاذب إلى ربك كدحا قبل فأنت أوتي كتابه بيمينه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا ọgbà tí ó kọ́ náà kí a lè máa ṣẹ́kù kí a lè máa bẹ lórí dáadáa lórí ìdáàbò ní mẹ́rin ọba tó tó fún wa nígbà láì láti lè jòkó gbéyẹ̀wò ìyẹn ọ̀rọ̀ ọba aláàfin àìmọ̀ ọ̀gbọ̀n àárá eléyìí tí ó máa wáyé ní láyé ọ̀gbọ̀n làbá eléyìí tí a lè aláàfin àìmọ̀ ọ̀gbọ̀n àárá ìgbìyànjú náà ó fi nínú ìgbìyànjú eléyìí tó yọ ọdún sí kódà ìka àtẹ̀yìn sínú ẹrú gbàṣẹ́ náà lọ́wọ́ rẹ̀ ó wá jẹ́ kójú ẹ̀sán tó wúlò fún wa láyé àtàlọ́ kìláàmù atọ́rọ́ àlékún ìkẹ́ àlékún ẹ̀fọ́ àgbẹ̀wò Muhammad àwọn ará ní ilẹ̀ wọn sọ ọ̀hábà àti gbogbo olùtẹ̀lé púpọ̀ sáré kí á mọ̀ síbi abẹ́ aláàfin tó fún báyìí ní sùúrà níbi tí abáṣẹ́ náà ní ìlúnà ní sùúrà tó lè ṣàkọ́ sùúrà tó lè ṣàkọ́ ayé sùúrà èyí pọ̀ òun ní sùúrà yìí ẹgbẹ́ bá tún báyìí àlẹ́ fún wa láti gbọ́ ti tẹ̀kú yẹ láti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sóra yẹn súwárù nàìjíríà ni wọ́n súwárù nàìjíríà yẹn súra tó sọ̀kalẹ̀ lọ́dún mẹ́tàlá àkọ́kọ́ kánàbí tó kúrò ní mẹ́kà lọ sí mẹ́dínà gbogbo bí ìbá sọ̀kalẹ̀ nínú àwọn súwárù lásìkò yẹn wọ́n mọ̀ pé ní súwárù nàìjíríà àwọn sóra tó nàìjíríà òun ni eléyìí àgbàlá àti ìdókòwò tó wà sóra yìí tó ní àyà ogún àti márùn-ún ogún àti márùn ìyẹn ni àyà mẹ́ẹ̀ẹ́dógún onílẹ̀ ní ogún àti márùn tó ọgbọ̀n ó dé márùn mọ́kàn márùn mọ́kàn márùn ní ọgbọ̀n ogún àti márùn tó ó ní àyà tí ń bẹ nínú sóra náà lẹ́yìn ìgbà tí a parí sóra tó mọ̀kànfẹ́fẹ́ tán a rí pé sóra yìí tó náà tó tún lákọ̀ọ́kọ́ ó fẹ́ sọ fún wa ó fẹ́ sọ fún wa kí ni pàtàkì àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ àkìyámà ìyẹn ní mílíọ̀nù àṣàrà àṣàrà àṣàrà àṣàrà àwọn kọ̀ǹdíṣàn tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ àkìyámà onísúra àtàwọn tó jọ náà òní ọ̀npẹ̀tì lẹ́yìn ìgbà yẹn tó pọ̀ ìlú táwọn èèyàn ó pè sí ìgbà òkèèyàn bẹ́ẹ̀ ló sọ ìpele eléyìí tí ọmọ ènìyàn nípa ìgbésí wa láyé báwo lọ́wọ́ wa àbí aláàkóso ọ̀túnmọ́ta yẹn tó wa ó sọ kí màá tó lọ fún àwọn olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ ni kí ni ọ̀rọ̀ àwọn aláìgbàgbọ́ ọ̀hún ọ̀dà sí èdè tí sóra tó ń fi àlámà rí nínú tàbá rí pé aláàkóso káàmù wọ́n tà á láti títú àìjẹ mọ́tò tó bá tó ìṣàkọ tó bá tó lọ́sà máa ń ìṣàkọ àmọ́ ní ọkọ̀ tó gbajúmọ̀ pẹ̀lú rẹ̀ mẹ́rin tó bá tó ìṣàkọ àwọn olùmọ̀tò pé ó sọ kalẹ̀ lẹ́yìn tó bá tó ìṣàkọ ìdásà máa ń pàkọ́ra ẹ̀rọ ní ìdìbò ni wọ́n wọ́n ló sọ kalẹ̀ lẹ́yìn tó bá tó ìṣàkọ olùsọ kalẹ̀ tẹ̀lé wọ́n ní sóra tó sọ kalẹ̀ lẹ́yìn rẹ̀ ní sóra tó bó wù ilé àlùfíìsì aláṣàbí tẹ̀lifíìsì àlùmọ́sá eléyìí tí a ń bẹ aláṣọ àánú wa tààlà tí aláṣọ tuntun fa ìwé tó wa. Sùúrà yìí ó wà nínú rẹ̀ eléyìí tí wọ́n ń pè ní Sájídà. Àní Ádì Sálámà rọ́bì ọ̀mọ́ àánú Àná Àbá Òrẹ́ra. Ó ní Àbú Òrẹ́ra àwọn tó wà lókè. Kí ni yẹn? ẹ̀rọ rẹ̀ pàdé kó bọ́ọ̀lù ìfọ̀mọ̀ lọ́dẹ. àbúkọ alábọ̀tọ̀ ló pé ana ada lórí ra ó ní àbúrò rẹ̀ rà kọ́ra àbìyí ó kà fáwọn súrátù lọ́sàmẹ́ ìṣàkọ́ pàṣájà dàbí ha olùdókòwò kalẹ̀ bẹ́ẹ̀. Fàlámà ń kọ́ àpà onígbà tí àbúrò rẹ̀ rà tó lọ́sàn-án. Àkàbà ọ̀hún ó fún wọn ní òru àbígbà tó parí bájẹ́dà أخبارهم وقال نور أن رسول الله صلى الله عليه وسلم ولدته في يوم في الله ثم لا فجد فيها فهل أخرج من سورة رواه مسلم النسائي من طريق مالك وروي وروى البخاري أيضا أفوى محمد بن إسماعيل البخاري رحمه الله تعالى أنا فحديث سألني عن أبي رافع قال قلت صليت مع أبي هريرة الله أكبر ẹwù sọ̀rọ̀ èkó tí abúgbàlámà ni wọ́n fi gbà àbí wọ́n bẹ̀rẹ̀ ọ̀tọ̀ nínú àwọn sàhábà ọ̀tọ̀ nínú wọ́n fi gbà bìbí adájú àwọn màlúmẹ́t àwọn kan ẹ̀kọ́ àwọn ìmọ̀ tó wà nínú rẹ̀ kọ́ọ̀lá ọ̀sọ̀ pé sọ̀lẹ́tì náà ábí ìwọlé ìrẹsẹ̀ làátà mẹ́ta ó ní mo kí àlàátà náà súwọ́tò ìṣáì sọ̀látò ìṣáì ló ti kí ni àlàátà náà ìyẹn ni pé pàkọ́ra olókà ìzọ́sọ̀rọ̀ ẹ̀ olóògbé ẹ̀sìn ló kalẹ̀ wàkúrú tùlàwù àbúrò ọ̀pẹ̀ sọ pé mo sọ pé ìrẹ́ àbúrò náírà wàkọ́ ọ̀la bàjẹ́tù kálífà àbí ọ̀sìn rọ́bì ọ̀lọ́ọ̀rọ̀ àbẹ̀tọ̀lọ́lọ́ àbẹ̀tọ̀lọ́ àbúrò rà sọ pé bàjẹ́tù kálífà àbí ọ̀sìn ó ní mo forí kalẹ̀ pẹ̀lú sóra lẹ́yìn báyìí lẹ́yìn àbúkọ́ tó ń wà àbúkọ́ tó collaborate lọ́wọ́ sọ pé mi ò ní yẹ mi ò ní lò ìyẹn ni pé I will still continue and after that we are after alakọ tí máa forí kalẹ̀ bẹ́ẹ̀ tí tí ń pàdé anabiwa Muhammad tó ẹ wí sáwọn orí àwọn sọ̀hábà ìtumọ̀ ẹ̀rẹ́ tí kò sí bẹ́yẹn lè sọ kò sí tó lè tó lè sọ òun láti má ti gbẹ̀yìn láti má ti tó pé tó ń ṣe tó ń bá bàtà lẹ́yìn ìwọ̀n fún akẹ́lẹ́yìn rẹ̀ kò tó tó lè kọ̀ fún un tó túmọ̀ ẹ̀ pé kò sí ráàyè kan. àbí kankan tó lè fi àlámà yìí lè tó àbí aláàfin kankan fà yìí lè wá lóyè. ìlọ́kùnrin náà ń ṣàtọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انشقت إذا السماء انشقت ìgbà nígbà tí tó ti yé àmọ́ tó fún ayé pé ìgbà fárúkú tó wà lára ìgbà àti ìlí ìlí yóò máa sọ pé mẹ́ẹ̀dì nǹkan tó ti tẹ̀lẹ̀ ìgbà yóò máa sọ pákínní nǹkan tó padà tẹ̀lẹ̀ ìyẹn future tense nǹkan tó padà tẹ̀lẹ̀ tòótọ́ tó bá ti gbégbá tá ti rí ìgbà nígbà tí ó bá ṣẹlẹ̀ tí ó ti kí ni tí ó ti ṣẹlẹ̀ àmọ́ ìgbà nígbà tí kí ni ọ̀rọ̀ tó ti tẹ̀lẹ̀ tó yẹ gbogbo ìdá tó ṣe gbọdọ̀ ní ìlú yẹn tó máa jẹ́ pé jáwé tó máa jẹ́ dúró láti ṣàfihà yíza tá a bá ti rí báyìí báyìí ló ṣẹlẹ̀ nǹkan kan sì ni ó fa nǹkan àti orí mẹ́jẹ̀ mi yẹn pé tí báyìí bá ti ṣẹlẹ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ni olùkọ́ tí Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ fúra ìpẹ̀lú ìdá sàmẹ́ ìṣàkọ̀ àsàmẹ́ sọ́mà tó wà lókè wáyé àmọ́ nǹkan lọ́pọ̀lọpọ̀ gbà yí pé sọ́mà tá ó kọjá tó ju wálé kékeré tó lè rí àti tó lè tó àìsí ọ̀pọ̀lọpọ̀ kan ní ìgbẹ́ ní sọ́mà tó ju òsì kí ni tí òrí akẹ́kọ̀ọ́ rẹ̀ èèyàn lè wò pé àṣé òòrùn tó tiẹ̀ wà tí ò tiẹ̀ ju bí gílóòbù báyìí lọ ṣe mà pé gẹ́gẹ́ bí rírí báwọn akékeré rírí báwọn arìn ìwé àgbà ipa bá dẹ̀ súnmọ́ dáadáa tá a bá sọ ájúmù rẹ̀ fún wa ìyẹn bó ṣe tóbi tó ó yẹ àmọ̀ wípé òòrùn ju kí ni lọ ó ju ilẹ̀ lọ òòrùn ó ju ilẹ̀ lọ <laughs> òun ó tóbi kú ni ó tóbi tó ẹ sì wà á tàwa lórí àwọn ọ̀gá bọ́ọ̀lù kan bákan hangi tó kan bẹ̀rẹ̀ ètò túmọ̀ sí pé ojú wa ò lè débi tí òun wà torí pé òun bó ṣe tóbi tó tó wà nínú sọ́mọ̀ abẹ́sọ tí tóbi sọ́mọ̀ fún wa tí òun bá lọ súnmọ́ wa jù báyẹn lọ kílẹ̀ wá tí ó sílẹ̀ ilẹ̀ máa gbiná ni torí pé kò lè ní sáàdì yìí tirẹ̀ ẹni kó tóbi jù lọ ó yẹ kí ni ó tóbi jù lọ. Allah subhanahu wa ta'ala pé sọ́mọ yẹn eléyìí tí ó wọ́n hangi nínú ẹ̀ tó bá dásìkò kan ẹ̀yìn yóò padà fọ́ kí náà pé ní ìṣàkọ̀t ó túmọ̀ sí pé nígbà tí nǹkan tí ó break tó di wípé ètò ife ń lọ tẹ́lẹ̀ kò lọ bẹ́ẹ̀ mọ́ kálá ló ti bá ní zọ́ọ̀mù ẹ̀ kálá ló ti kí ni ó bá ní zọ́ọ̀mù rẹ̀ a pé ìyẹn ò lè yé pé àti pé sọ́mọ yìí nǹkan tó bá alẹ́ dàda ni ìdọ́gba máa ń ṣàkọsí tó ti láàyè mi ó ní fàyíbà ń ṣàkọsí sàmà fàyíbà ń ṣàkọsí sàmà fàkẹ́ẹ̀nà tí wàrúdà kan kàtì ha wàrúdà kan kàtì ó dàbí fúláwà tó wá yọ tó di kíni tó di bí ọ̀hìn ìdọ́gba máa ń ṣàkọsí eléyìí Allah subhanahu wa ta'ala ó máa ń sàlàyé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí sọmọ òdìkí ni tí ó sì fọ kí ló tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. wà á bìnà lẹ́rọ bí i àwọn ọkọ̀ sọ́mà tó fẹ́ yá yìí kò ti torí kankan ṣe bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀ á bìnà ó gbọ́ àtẹ́tà ní ọba àlá á bìnà lẹ́rọ bí i ìyẹn ni pé ó gbọ́ àti ọba adẹ́dà wà á fọ́ ó dẹ̀ mú àtẹ̀yẹsẹ̀ tó túmọ̀ sí pé sánmọ̀ ṣàdédé ya kì í ṣe pé bóyá ó fẹ́ expire rárá kò expire àtẹ́ni fàyílà lóṣè kọ̀ọ̀kì sùúrù fàlà àǹsá bàbá ìnáwó wàlà yàtọ̀fà fàyílà lóṣè kọ̀ọ̀kì sùúrù fàtọ́ ìkọ̀tì mọ́ǹtì sàmẹ́ ìwà sàmù ìjẹ́ ìyẹn túmọ̀ sí pé ìfọ́n fèrè sínú wo yóò gba ètò ayé yóò ṣe ń jẹ àmọ́ ètò tún wọn dáadáa jùlọ ni pé ìṣìkan ti sànà tí wọ́n ti sàmù ó pọ̀ tó ti yé tí ó fàyà ìpìlẹ̀ àbọ̀wá rẹ̀ ábùnà ìyẹ̀rọ̀ bì hà rọ́bì yé ìyẹ̀rọ̀ bì sànà ó ń gbọ́ ó ṣe pẹ̀lú akẹta ní ọ̀bàtọ̀ wà ní sọ́mà wàhùn kọ́ ó dẹ̀ mú tẹ́ èyí lọ́pọ̀lọpọ̀ bá Allah subhanahu wa ta'ala ó máa ń sàlàyé fún ayé pé sọ́nà ò lè dá nǹkan ṣe fún rẹ̀ kò lè dégbé ni kò lè dá nǹkan ṣe fún rẹ̀ ibi tá a ti mọ̀ pé sọ́nà ò lè dá nǹkan ṣe kò lè dá òjò rọ̀ bẹ́ẹ̀ ni lè dá òrùn òrùn tó wà bẹ́ẹ̀ kò sí kìkan tó lè dá ṣe okùn pọ́nú rẹ̀ kò lè dá ṣe ìyẹn ló fà á ń dọ́tí Allah subhanahu wa ta'ala tí ó kò mẹ́pa ayé lásìkò tani ànábì ló wà lè sọ̀rọ̀ kí ló bá láàtọ̀ oníwàyà sàmẹ́ẹ̀kù ó ní ọlọ́pẹ́ gbogbo rẹ̀ fọ́nà ọ̀yà abúláyé màá abúláyé màá fọ́nà ọ̀yà máa da omi. tòótọ́ túmọ̀ sí wípé sọ́mà wọ́n pàṣẹ fún mi. ìlọ́sọ̀mẹ́ ń ṣàkọsí. níjọ́ tí ọba aláwọ̀ sọ fún sọ́mà àtìlẹ̀ tí wọ́n sọ pé àtẹ̀yìnrẹ́ tán iyì àwọn dé lẹ́ni tó ṣe sáà ti tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala tó túmọ̀ sí gbogbo tí tẹ̀lé nù sánmà lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ tó sún lónìí táwa wà ń bẹ̀ tó ti yé kò sàdédé sún fún ara rẹ̀ bí òjẹ́ pẹ̀lú kíni wà á rí iná lè rọ́bì á wà pé náà. wà á ìdá àrùn mú dà nígbà tí ilẹ̀ mọ̀ dá tán wílẹ̀ àdúgbò wàtàwà ìsáwà watasawa. nígbà tí ó flat ìmọ́lẹ̀ tí ò sí òkè kò ní sí kò ní sí òkè kò ní sí ilẹ̀ gbogbo ló ti fi yóò flat ìmọ́lẹ̀ ibi tá a ti mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ ni pé ilẹ̀ jẹ́ bí ìbejì sánà ilẹ̀ ó jẹ́ bí ìbejì sánà tó túmọ̀ sí pé méjèèjì káànà káàrọ̀ kọ́ pápátákì náà bùnà méjèèjì wọn tẹ́lẹ̀ wọ́n lẹ̀ ni wọ́n wá dékìní wọ́n padà wá pléètì wọn tàbí ká sọ pé méjèèjì wọ́n jẹ́ ní tí ò dá nǹkan kan ṣe fọ́mọ̀ òrọ̀jù ilẹ̀ ìrúgbìn títí táṣà ọlọ́ọ̀bá aláàdékìní kò dìde wá bá. lájẹ́ pé wáyé ìgbàlú arúgbù ilẹ̀ náà fún ààrẹ kò ní dá nǹkan kan ṣe. wọ́n tẹ̀ lájẹ́kìní ọba àlá tabalọ́wọ́ tó tó zèlizálà àríkó náà kílẹ̀ àrùbẹ̀ ó ní ìbá zòlìzílà zòlìzílà kò sọ pé ìlà zalizalatil abu rárá tó lọ́pẹ́ zalizalatil abu ilẹ̀ ló ṣèkì fún rẹ̀ rárá zulubila wọ́n ṣèkì rẹ̀ ìlà zulubilatil abu zilizala tí wọ́n bá ṣèkì ilẹ̀ ní ti ṣèkì kí ló wí. akọrọjàtì arúgbó ìyẹn ni kí wọ́n kó wá pàṣẹ fún yóò wà máa mú jáde àtọ́là. ó túmọ̀ sí pé استوت الارض في الله ثم با تكنيس نجو سلس فنو سورة الزلزال نكوي وعالقا ما فيها وعالقنا علقت ما فيها ونقص ما فيه وأخرجت ما وتخلى أخرجت إذا زلزلت الأرض زلزالها إذا الأرض أثقالها àyà yẹn àtàyà yìí ló tóra wọn ni akọrọjàtì arúgbó àtìkọ́ọ̀là ilẹ̀ ó máa gbé jáde àtìkọ́ọ̀là àwọn nǹkan tó ń wo tó wà nù rẹ̀ àwọn olùdánikílà àwọn nǹkan tó ń wo tó wà nù rẹ̀ òun náà ní àlùkíńtì wọlùkùnúṣọlá àwa èèyàn àtàwọn kíni àtàwọn pẹpẹ ọrọ̀ ń bẹ́lẹ̀ bí gold bí diamond bí whatever àmọ́ bí ó ní kì í ṣe pé tó bá kó jáde àbáwọn kan ó ṣẹ́kù nínú ilẹ̀ yẹn kọ́ á lè kọ́ tí wọ́n ti á. yóò ti ti ń gbẹnu rẹ̀ jáde wátàkàlá inú rẹ̀ wà pàṣẹkù èèyàn ni pé there not be anybody or anything valuable things tí ó máa bẹ ládàá rẹ̀ tí ó ti wá sókè. èèyàn kan ò ní lò fún ìjẹra àbí kàlùmọ́nì kíyàn ó fi ẹ̀tọ́ tẹ́lẹ̀ nígbà tí ilẹ̀ bá ń fò kàlùmọ́nì jáde. ìyẹn túmọ̀ sí àwọn yóò máa wo góòlù báyìí lọ sí ìlú àwọn yóò máa wo góòlù lórí ilẹ̀ wọn àtẹ́kẹ́ ni dáàmà yóò máa jáde tó tó fi ṣe wàhálà tó ń dórí ẹ̀mí rẹ̀ ó kọjá ẹ̀mí owó oye wọn láwọn tó kó sọ àwọn bá bá bẹ̀rẹ̀ sí yín bá kéèyàn wọn sọ pé ẹ̀rọ owó kan kò yóò kọ́kọ́ sá lọ ní mẹ́rin mẹ́ẹ̀ẹ́dógún kó tó gbàgbé pé òun ò tiẹ̀ wọ bàtà kò ní kó bàtà tó gbàgbọ́ pàpà pàpà pàpà tó kò tó ọmọ sá lọ ní. tó bẹ́ẹ̀ lọ àwọn tó bẹ̀ lórí ilẹ̀ ìjọba òṣèlú alakọ máa ń yá ilẹ̀ ó kó àwọn kan tó wà nínú rẹ̀ jáde wá sàkàlùdà ìyẹn ní sàkàlùdà tó kó lò náà fi yà gbogbo tó wà àwọn rẹ̀ pátápátá yóò pàtó wà fúláàtì ìyẹn ni pé kò ní sókè kò ní sí kankan kò ní sí ẹ̀rọ kan kò ní sí swamp area pé ìdè kan ilẹ̀ omi rárá o gbogbo ẹ̀rọ flat èyàn fẹ́ lè máa wo bíi sí kánò tójú rẹ̀ bá lè débẹ̀ náà. وأذنت لربها وحقت ilẹ̀ náà sàdédé ṣe bẹ́ẹ̀ bí ó jẹ́ pé أذنت لربها kí ló náà ṣe ìyẹn ni pé ó tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ tẹ̀tẹ̀ àbúrò ẹ̀rọ bì á ilẹ̀ láti pé àtẹ̀lẹ̀ àrùbù ó ń bẹ fún ilẹ̀ ẹgbẹ́ lórí ẹni tó dáa títí mójútó wà ló kọ́ ó sì mú àti ọlọ́run bá rẹ̀ tó gbòṣẹ́. يا أيها الإنسان إنك فاتح إلى ربك Ya فابناهم فأما من أوتي كتابه بيمينه يا أيها الإنسان àwọn olùmọ̀ọ́lù jàwáàbù sẹ́rẹ̀ tó ti yẹ èsì tọ́lọ̀ nítorí ẹ̀ fúra pátá ntọ́lọ̀ nítorí ẹ̀ gẹ́gẹ́ bí òun ni pé ìyá ayé àlùfáà mo pe ìrẹ ọmọ nìyàn ìnákàkà dùn ìnákàkà dùn ìlà ọ̀dù dájúdájú òun ti fẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ ó ní kí ni òun ti fẹ́ sí ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ gbogbo ọmọ nìyàn ní gbìyànjú ó lè jẹ dáadáa ó lè jẹ kí ni ó lè jẹ dáadáa ìnákàkà dùn ìlà ọ̀dù kàdà ajẹ́ pé gbogbo sẹ́pà bá ń ṣe pátápátá gbogbo láti fi làápàdé rẹ̀ tòyẹn fámùlà àti ṣé ẹ mọ̀jẹ̀ kí n tàn wá gbogbo àwa tá à bẹ láyé lónìí à ń ṣiṣẹ́ tá a fẹ́ lọ pàdé ni kò sí sẹ́ kẹ̀kẹ́ tó wéèsì lọ́dọ̀ ọlọ́run àbí tó pamọ́ báwa ni iṣẹ́ yẹn mi tẹ̀ wá mọ̀ bàtí mo tẹ̀ wá ṣe náà èmi máa tẹ̀ ń ṣeré ni kí lọ́mọ̀ fún yẹn ń ṣeré bá ti bàlágà ẹ̀dá ayọ̀ eré kò ní ayé wa bẹ́ẹ̀ bá tẹ́kí ni tó bá ti bàlágà tó ti màtúọ̀ tó ti dẹni ọkùnrin àbódẹni obìnrin kò ṣeré tó kọjá tẹ́lẹ̀ ká lè rò pé àkú la wà yẹn lè wọ pátá rìn káàkiri pé à ń gbà tá a wà ń skul bí a bá wà ń skul ọmọ tí ó wọ institution kò kéré rárá yóò máa lọ bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀yà bẹ́ẹ̀ bá tí wọ́n wọ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀dà ẹni tó bá pààyàn sí sáà wọn tó tó para wọn ọ̀yà àwọn ọmọ tó lè rí mi bẹ́ẹ̀ la ọmọ tó tí wọ́n fún ní best student of the year tán ní prize tán fún scholarship fún òní tọkọjú ọmọdé àbí bí ẹni tí wọ́n fún scholarship wọ́n ṣe yé èrè rẹ̀ bẹ́ẹ̀ lẹni tó ṣe dàkejì tó ló dìgbà bí gbogbo ẹ̀ ṣe wá rí pátápátá kò sásìkò àsìkò sùn lọ́dọ̀ ọlọ́run fámùlà sí àbàpàdé ẹ̀yà gbọ́ àdéhùn Abu Dawud àtọ̀yàlẹ́sí rọ́ìmọ̀ olóòrà nàkàwà àṣà ó ní àjáde rọ́bì ọlọ́wà lánàá látọ̀dà fún àjáde ìyọ̀nà ọlọ́kùnrin ọba kọ́ọ̀lá ọ̀sán pé kọ́ọ̀lá Rasulullah sallallahu alaihi wasallam olójúṣe aláìsí àtọ̀lọ́lọ́kùnrin ọba sọ wípé kọ́ọ̀lá Jibril ó ní Jibril wà bọ̀ ìyẹn àbẹ́bí nǹkan ni ẹ pé Jibril lókè ni ó wà bọ̀ o bóòlù tí wàá wá ó ní yá Muhammad ó ní Jibril sọ pé ìrẹ́ Muhammad ó ní h máa ti ìta h máa ti ìta máa tẹ̀lé bó bá ṣe wù ẹ́ máa tókè máa tẹ̀lé bó bá ṣe wù ẹ́ fàyín mẹ́ta kò gbóòtò ó pẹ́ o ó gun òkú ni ó padà sí so èmi náà kù yìí bọ́ pé mi àtẹ̀yí káwọn ọmọ rẹ pé h máa ti ìta máa tẹ bó bá ṣe wù ẹ́ fàyín mẹ́ta máa yí ìlú ó ṣe dáadáa ó ṣe dáa kéde àpàrà sí kí ni àpàrà kúrò lórí ilẹ̀ wá bíbi máa ṣe ìta máa fẹ́ tó bá wù ọ́ tó bá wù ọ́ ni wọ́n máa gbèrò wá bí máa ṣe máa fẹ́ tó bá wù ìyẹn ni pé tó bá wù mí àti ìyẹn ẹ̀dá máa kó ká máa káàkiri fa ìlú náà kà mọ̀ fa àìsí gbogbo tá a fẹ́ tá a kó jọ yẹn á pàrọ̀ sí kíni á pàrọ̀ sí ilẹ̀ wá bí fa ìlú náà kà mọ̀ èmi ò ní nǹkan tó dá a láyé téèyàn fẹ́ sí òbí sílẹ̀ lẹ̀ kò sọ́gbọ́n tó bá a ṣe wò lè nífẹ̀ẹ́ nǹkan yẹn tó a padà sílẹ̀ ìjọ kan wá àbò máa ṣe. èèyàn nífẹ̀ẹ́ mọ́tò onífẹ̀ẹ́ lé onífẹ̀ẹ́ gbá àìsí ìjọ tí wọ́n máa ń kí wa pé a kú náwó lé yìí o ó yẹ kí wọ́n pè ìjọ kan ìjọ kan ó dèrò kó o lé. tòkì kékeré tẹ̀yọ̀ mọ́ ọ̀rọ̀ fẹ́fà wò ni àṣì tókè a padà sílẹ̀ ìjọ kan sílẹ̀ yọ̀ wà ní ìmàṣe máa nífẹ̀ẹ́ sí tó bá wù ẹ́ fàìmẹ́jà kàfà rẹ̀ bí ẹ̀ bá ra nǹkan láti torí ẹ̀ kí ẹ̀ bá di rẹ̀ pé kìíní yìí tó bẹ̀ dájú pé kìíní yìí lògbó kẹ̀kẹ́ kò dájú fún wa bí ẹ̀ bá rò pé kódà bàtà sípà kò dájú bá wà lókè gbogbo ẹni jáde kúrò láyé ẹ mẹ́jọ ká sàdé o àtọ́ wà rẹ̀ tí ò sí ìlú bàtà sí kìíní bàtà wà lẹ́sẹ̀ rẹ̀ owó wà lápò rẹ̀ àti kó wà lákàntì rẹ̀ tó a jẹ́ kó wà lákàntì wa gan àgbọ̀dájú òsì fún wa báwa láti kí ni àwọn aláǹtà wọn ni ẹja lọ wà kántì wọn ni wọn bá yé báyìí wọn kàn bá mi àwọn apá àlè náà fa ìlú kẹmẹ fà yìí fún àáfi ilẹ̀ ilẹ̀ wà á mẹ́rin máa ṣe wà á máa ṣe ní gbogbo ẹ̀ ìyẹn ò túbọ̀ ká máa ṣe ìrẹsẹ̀ bí èrò olùkọ́ mọ̀ tí ó bá ṣe fa ìlú náà kà torí pé tá a bá ṣe àbùkù ní àpàdé rẹ̀. wà mí náà láti máa yọ ẹ̀jẹ̀ dọ̀mí rà àlàkọ́lù yìí àlàkọ́lù ọ̀bíkà ayé fàmùláàkì rọ̀bà fàmùláàkì àfààní bẹnu àwọn tí wọ́n dá promo fàmùláàkì pé ọ̀ pàdé rẹ̀ wọn àwọn kan pé ọ̀ pàdé rẹ̀ yẹn nípa ọ̀ pàdé iṣẹ́ rẹ̀ fàmùláàkì rọ̀bà ọ̀ pàdé ọlọ́run rẹ̀. tó ẹ kẹ̀kẹ́ náà ló padà já sí. Àwọn àrígbé fọmùlà kí àpàdé sẹ́wà òun ló fẹ́ mú yìí torí pé iṣẹ́ tá a bá ṣe ni ó ti bá tó o fún wa nínú iṣẹ́ wa àbí iṣẹ́ tá a bá ṣe ni ó ti bá tó o fún wa nínú iṣẹ́ wa ajẹ́ pé ibi lọ́mọ ẹ̀ ló ti pín sí méjì ìpínlẹ̀ yìí ni wọ́n á ń gbọ́ àlàkà yà mọ̀. àwọn àkọ́kọ́ ni wípé fàámà aláàbí ṣùgbọ́n mẹ́nìkú tíyà ẹni tí wọ́n bá kú kì í sáábà tí wọ́n bá kú ní tíra rẹ̀ akẹ́kẹ́ ní tíra rẹ̀ ìtìlẹ́bí èrè pọ̀ṣì ìtìlẹ́bí àkáǹtì bùk àmọ́ ìtìlẹ́bí lè fọ́mọ̀ kí ni tíra rẹ̀ bàbá bẹ̀ ti lo kitab nǹkan kan tí wọ́n kọ tí wọ́n láì tó wà well arranged lẹ́bẹ̀rẹ̀ kí kìtà. olùkọ́ àgbà mẹ́rin sí àkìtà àbàwò ẹni sábà fún bíkìlà rẹ̀ bí ẹ̀mí nìyí pẹ̀lú kí ni ọwọ́ ọkùnrin. ìyẹ̀mí nìyí kí ni ìyẹn ti àkùtù wà bẹ́ẹ̀ fà á mọ mẹ́rin sí àkìtà àbàwò ìyẹ́dìrì ẹ̀mí. àwọn àlàkọ̀ kìtà àbàwò ìyẹ́dìrì ó gba síra rẹ̀ pẹ̀lú kiri ọwọ́ ọ̀tún sábà lọ sí sọ́tìrì ìsọ̀rọ̀ nígbà tí Allah subhanahu wa ta'ala kí ló sọ ó ní. ìyàwó máa ń yá ọmọ nígbà ìyá nígbà tí wọ́n pe gbogbo èèyàn kọ̀ọ̀kan bí ìmáàlì yìí àwọn olùmọ̀ ní ìmáàmù bẹ́ẹ̀ ìmáàmù àlùkùtà wọ́n pe kálukú pẹ̀lú ìdíra rẹ̀. tó ìjọ tí wọ́n bá sọ pé ìkẹrọ Ajakẹ́jọ́ tí wọ́n fún wa ní kíra wa pé ó yá ká. Ajakẹ́ ni kó tó ká yẹn ká má bàa yọ kúrò níbi tó wà. Ó wàá fún ní kíra rẹ̀ pé ó ká ìkẹ́rọ̀ kíkà rẹ̀. So Allah subhanahu wa ta'ala ó fẹ́ jókòó yọ wáyé pé àpẹẹrẹ méjì ni ó máa bẹ pẹ̀lú ọmọ mi níjọ́ yẹn. Ẹni bá gba kíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún. Bó tiẹ̀ kọ́kọ́ gba kíra rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún àpẹẹrẹ kan ní ebi a èmi ìdá sẹ́yìn náà gbogbo aláǹtà bá wo sẹ́yìn ayé wa sábà pé ọmọ fún wa ọ̀yàdà ká máa mọ owó tó o bá bàtí fi gbẹ́ ní ọdún kékeré ní ìdèdọ́dà ìdílé ní pé ọmọ tí o bá yẹ máa débi ni wọ́n bá gbé ìdí ọmọ yẹn ẹni yóò jẹ́ pé ní bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ wọ́n ò ní fẹ́ fún yẹn ní ọ̀nà kan fowó yìí fún ọwọ́ wo ni owó ni. àtàjẹsẹ tá a bá ti lè gba tíra wa pẹ̀lú ọwọ́ ọ̀tún àpẹẹrẹ ni wípé a tó bẹnu ẹ yóò dà abẹ èmi àti ẹni bàbá wa tó gba tíra wa pẹ̀lú ọwọ́ ọ̀tún. aláà ní kí ló tẹ̀lé tẹ́ tọ́kùn ní ìwé pẹ̀lú ọwọ́ Bàbá ò fa yọ̀ ha àgbà, irúfẹ́ bẹ́ẹ̀, wọ́n padà tó sí ìwò rẹ̀, ìfàábà, ìṣirò kan, yẹ̀sí tí ó rọrùn. wọ́n fara ṣe kí ni wọ́n ti fi rò rẹ̀ pẹ̀lú ìṣòro tó lè kí ni tí ó rọrùn. ajẹ́pẹ́ tí ó bá pàdé ní tíra rẹ̀ tí ó rọrùn tí ó nù nínú ni. kí ni ṣẹlẹ̀ tó wá ka tíra yẹn pẹ̀lú rọrùn tó ń pẹ̀lú yóò wá máa padà ìlà yìí lọ sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ màsùrùwọ̀ lẹ́yìn tí ń dunnú. ìbéèrè ta lè bèrè náà ni pé mẹ́nu wà á lè àwọn òwúlọ́wọ́ alẹ́kọ̀ọ́ lọ bá lọ. ẹni tí o ti mọ̀ sí ìfẹ́ báwo ara lẹ́gbẹ̀ẹ́ ti mọ̀ sí ìfẹ́ àwọn ìtumọ̀ ẹni pé áàlù yẹn níbẹ̀ yẹn yóò ṣe yìí. àwọn áàlù àwọn ará ilé wa ọlọ́run abẹ àtàwọn àtẹ̀wò tá a jára láyé náà ló ti wá lára láyé kìámù. torí pé àwọn sábà jẹ́ ọmọ àlùjẹ́ náà wọ́n yọ àwọn bí kí ni ara àlè gánà àwọn tó bá jọ́ máa ná wọ́n yọ àwọn gẹ́gẹ́ kí ni ọmọ àlè gánà lóbìnrin ni wàyà ń pọ̀ nínú ìlà áàdì yóò padà sọ́dọ̀ àwọn ará alé rẹ̀ àwọn èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ kí ni ọmọ àlè gánà kí lẹ́ẹ̀rí wa lórí ẹ̀ tara wo àmẹ́rin mú nígbà tí a bá fẹ́ sọ̀tàn òun àtọ́mẹ́ nígbà tẹ́kùn onídé àbí tẹ́kùn onídé kí ni tẹ́kùn onídé àmẹ́rin wá ń bẹ ọlọ́run Nuhu pe ọmọ rẹ̀ pé yá bùnẹ́yà ẹ̀kẹ́ wà láàkẹ́kù. Ìkàbùnà àná wá gbọ́ ọkọ̀ pẹ̀lú wa, má máa bẹ má ti máa bẹ pẹ̀lú àwọn kìíní àwọn kìíní kí lè kìtọ́ rẹ̀ fún. Ìwọ́n bá tẹ́sí táìmù wa, ọmọ ìyẹn lè wò pọ̀pọ̀, ó ló ń sálọ̀ kiri àmọ́ ń gbà tẹ́kùn mi dé ó kó wàhálà bá ó la àlà láàrin bàbá àtọmọ rẹ̀ bàkẹ́rìn rẹ̀ lọ́kọ̀rọ̀ kí ó dẹ̀ padà wà ní ọ̀tún tẹ́lẹ̀ àmọ́ máa ìgbà tí tẹ́lẹ̀ tó ní gbé lọ àmọ́ bí mi ò padà bẹ ọlọ́run pé yá ọ̀dì ìnàbì ìnàbì ní ìnàbì ní ìnàbì ní àlè wà ìnà wà dáadáa dájúdájú ọmọ mi nú ara ní ìní ló wà àdéhùn rẹ kò ní ìlú kéèkì sọlọ fún ìnáwó àmàlù mi àmì ìnáwó àmàlù mo bá bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ ju ìdárí mi pé ìnáwó lẹ́yìnlá mi àmì. Allah subhanahu wa ta'ala ó sì kúrò fún pé kí n ṣe kí ni o kì í sara ilé rẹ̀ àjẹpẹ àwọn alẹ túbà yìí ń sọ fún wa àwọn owó ni àwọn sọdí jẹjẹ ọmọ àlùfẹmẹ abẹ mọtàkùn wọn ọmọ àlùfẹmẹ kátó fún olórí kúrò lórí ayé ẹni náà bákan náà àwọn olùmọ̀sọ fún wa wípé àdìsí tàǹdájú sallallahu alaihi wasallam níjọ́ tí ń sọ fún ìyàwó Aisha radiyallahu anha pé mẹ́nu òdìbà òdìbà ànábì sọ pé mẹ́nu òdìbà òdìbà ẹnu sábà ti ṣèṣirò rẹ̀ wọ́n ti kí ni wọ́n jẹ níyà. ìyá wa ìta ọ̀dọ́ ká wọ́n láti ìrẹ́ ló kà fún wa nínú àkùrá rẹ̀ pé fa àmà mẹ́lìkú bí àtìsáàbà ń bí ẹ̀mí yìí fa sáwọ́fà yọ̀ ha sábò ìsábà àtibọ́ ni wọ́n ṣèṣirò rẹ̀ ní ìṣirò tó lọ́rùn ni oṣù rẹ̀ ìjọba kò ṣèṣirò rẹ̀ yóò lè kí ni ìṣirò yà àná ìní láà lè ṣàkàdá lè kì í àṣà àbẹ̀ aláàkójọ àgbọ́yé tí ó fún wa tí ó tako kò fi ṣe ọlọ́mọdé àgbọ̀. tó túbọ̀ yìí pé kò sẹ́ni tó lè lọ kọ̀ọ̀ àyìn tí tó lè gbàdá àwọn sàhárà torí pé àwọn ìlà ìfàlà kọ̀ tàfà sí ọ̀lọ́kọ̀ àyìn ní lọ́sùlọ́lá wọ́n gba ìtumọ̀ àlùkò lọ́wọ́ bá ní lọ́wọ́ àmẹ́bọ̀ Muhammad. ànábì padà tu fún tẹ́lẹ̀ àti ìdáná ìyẹn ni pé wọ́n kàn fi hàn mọ́ torí pé mẹ́ni ò zíbà mẹ́ni ò zíbà ó zíbà gbogbo ẹni tí wọ́n bá ti pèsè wá pèsè rè fún nàìjíríà ìyẹn ni pé kọ̀ọ̀kan ó fa yọ áfáàbù yẹn áfáàbù sáàbù yẹn bẹ̀ kí ni bọ́lá pèsè rẹ̀ wọ́n kàn fẹ́ pèsè rà yẹn nání pé wò ó wò tó wà bẹ́ẹ̀ sórí kì í pèsè rẹ̀ bàbá ní kó wá sí ní kíní kíní níjọba yìí nígbà tó wà ní twenty years tó ṣe nìyí nígbà tó wà yunifásitì níjọ ṣẹlẹ̀ níjọ tẹ lọ kámpù níjọ tẹ ṣẹlẹ̀ níjọ tẹ ṣe pop níjọ tẹ ṣẹlẹ̀ tẹ lọ pati níjọ tí ẹ bẹ̀rẹ̀ sí mo ti yá láti dé níjọ ṣẹlẹ̀ ó yá ẹ̀dá kò ẹ̀fẹ́ lọ́dọ̀ sí àyẹ̀wò yóò mọ̀ ní ọlọ́run ìgbà yẹn mo wà lọ́dọ̀ ń bà yẹn níjọ tó yẹ sáínà òtù iye ọtí bẹ ti parí ẹ jẹ̀nà kí làwọn gàrí ọmọ nìyẹn bẹ́ẹ̀ ẹ̀ẹ́n bá ti gbáyà mi ò sí níyàwó sófin tí káwọn náà mọ̀ pé kéèyàn sọ ọmọ ẹ̀mọ̀ ẹ̀wọ́ ìrònú yẹn ọmọ mi ó ti gbàgbé sòtún ẹni pé ọba aláwòrán pé ọ̀padà ọ̀padà tó bá àmọ́ tí wọ́n náà rí pé iṣẹ́ ìkólẹ́jẹ́ kí ìgbé wà nìkan náà arọ̀ bí wọ́n kà sí ìhàn báyìí àmọ́ torí tí wọ́n kú níwèé rẹ̀ pẹ̀lú ọwọ́ ó padà gbé wọn kí ni وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يكون wà á mọ ẹni wọ́n ti rẹ̀ títà àwọn ẹ̀sìn kejì ni ó lọ rí ẹni sábà fún ní tírà rẹ̀ wọ́ọ́ àwọn àrùn wọ́n fún ní tírà rẹ̀ látẹ̀yìn bọ́ọ̀lù wọ́n ti gba tírà látẹ̀yìn àwọn olùmọ̀ ní ìtumọ̀ rẹ̀ ní pé wà á mọ ìṣúrọ̀tò màárì àbí ìṣúrọ̀tò làákọ̀ ìyẹn ní wà á mọ ẹni wọ́n ti rẹ̀ títà àbà òbíṣù mẹ́rin níbi ìwọ́lù wọ̀ọ́ àwọn ẹni tí ò bá lè ti jẹ́mù bẹ́ẹ̀ ìyẹn ni pé yóò wá lóka ṣìmẹ́n wọ̀rọ̀ kéèpà hàdà àwọn olùmọ̀ẹ́ni rárá nẹ́tù ṣìmẹ́ẹ̀lì ni ọwọ́ òsì náà nẹ́tù fún àmọ́ wọ́n ti ọwọ́ òsì rẹ̀ bọ́nú rẹ̀ yóò wá gbàgbá tẹ́yìn. tó tábà tẹ̀yìn fún yẹn kí ló jẹ yẹn aláàmì fàṣàwò fà yẹ bẹ̀rù. tó bá ti ń gba tíra yẹn tán ní tí ó padà tẹ̀lẹ̀ sí ni pé yóò máa pariwo ègbé. Ah, ara ẹgbẹ́ yẹn èyí tí wọ́n sọ̀rọ̀ akọ ni wọ́n tú lẹ́lẹ̀ ó ní àlẹ́ ìsàn. Sani lamu ta. Sùwúrà tí ó pariwo pé yá lẹ́sà ni ẹgbẹ́ òun lamu ta kìtà bìà kó o kó o ní kíra. Wàlà àbìrí máa ń a òun ò mọ kí ni ìṣirò ọba aláàbò yá lẹ́sà yà á lẹ́yìn kà á ó ṣe fún káàdé tẹlifọ bíà ṣé kò mọ̀ pé nígbà tó ti gba kíni tó ti gba tíra yẹn pẹ̀lú ọwọ́ òsì tó ti wọnú yẹn ìdájọ́ ti kíni ìdìbò rẹ̀. Nàá. Ajẹ́lẹ́sẹ̀ ara sùdúrù tí ó máa pariwo pé mọ́ àgbẹ̀mẹ́ àní á ó mọ̀ sí o, ó mọ̀ sí kó o lónìí, mọ́ àgbẹ̀mẹ́ àní àti kò rọ̀ mí lọ́rọ̀ mẹ́ẹ̀lì àdúgbò wọn. Alaka ní ìtọ́ ni à gbogbo ìtọ́ ń bẹ ní kàtọ́ òun ọlá òun ó padà kó parun bá Ìyẹn túmọ̀ sí pé tí ó padà tẹ̀lé pàtàkùfà yóò há àbámu. Pàtàkùfà yẹ dẹ̀ wáyé wọ́yẹ́sìlá sàárín yóò wà máa wọ ọmọ sàárín rẹ̀ lọ túbọ̀tò làákọ̀ sọ pé ètè tí wọn yóò bá wọ ọmọ sàárín rẹ̀. ètè tí wọn ní òní pé òdúrú ẹmu ẹmu òdúrú ẹgbà wọn fọ́bùdúrú ẹwà dé lọ́wọ́ sọ́run sọ́run mẹ́rìndẹ́ ìlàsọ̀rọ̀ ẹwà lọ sínú mẹ́rìndẹ́ sọ́run mẹ́rìndẹ́ bẹ́ẹ̀ bá wọ́n fà á lọ ẹbí nínú chain fìlìfìlà chain náà pè bẹ́ẹ̀ chain yẹn fàbẹ̀rún náà zìrọ̀ á seventy feet ní fásitì ó ní ẹbí wọ́ ọwọ́ náà torí bá àtọ́ fẹ́ wọ ọwọ́ náà àgbo fẹ́ súnmọ́ náà yìí tó pọ̀ tó wọ́n fi chain wọ wọ́n jù látòkèrè ni wọ́n dẹ̀ ti di lọ́wọ́ ìnáwó kánà la yóò nínú bèlá ìlànà nítorí jẹ́ kọ́rọ̀ lórí bẹ́ẹ̀ ni pé kò ní gbàgbọ́ sí ọba táǹkì ọba tó tóbi ní sùrọ̀tẹ̀lẹ̀ ìṣẹ̀kọ́ aláàánú yóò wọ náà sẹ́yìn ìnáwó. àmọ́ nígbà tó wà láyé káàmì tẹ̀lé ìnáwó káàmì sí àlè torí pé kò lè pàdé ọ̀tọ́ fẹ́ pàdé nínú ẹlẹ́dẹ̀ẹ́ tí ó bá dé tí ó káàdì nígbà tó wà láyé sí áàlì yìí pàtàkì la ó jẹ́ni tí ó ń dunnú wòró lórí pàṣẹ fún màràtìlẹ̀ náà. abẹ ẹni tí ń sẹ̀ tí ń yọ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ikú tí ń jẹ́pà tí dékìní tí ń rẹ́dì tí ó mọ̀ yìí pé ìjó pa àbí ó lájú ẹ tó ń yàgbẹ́ sínú kí ó ń mú sáà bẹ́ẹ̀ lọ́wọ́ kiri. sókè ní ìdùnnú rẹ̀ ó ní ìfàsùn tó bá fò kọjá tó bá lókè ní tó bá dàgbẹ́ sí ọ̀hún tó ti ọ̀bẹ ká pátìtì fọ ìfàsùn rẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ aláìmúdàgbọ́ sọ́nà kí n dunu tí ò ronú pé kí lọ́rọ̀ ó padà kà ó ní ayé ńlá mú kọ̀ọ̀kọ́ sí káwọn tó sọ ìtọ̀rọ̀ tó dá ayé wo lè yẹn ṣe kó tó tọ̀rọ̀ ayé ọ̀dà ayé tí ń jẹ ayé tí ń jẹ òun òun á rò kó ń dìgbì ìdàrí ọlọ́mọ إنه كان في آله نعم إنه ظن tẹ́lẹ̀ vọ́nà àmọ̀dájú orí ọ̀kan rẹ̀ ni pé aláìyàwó ọ̀ bóyá wò ní dá padà àbí kí lójú ọmọ ẹ̀dùn lọ kò ronú pọ̀ wọ́n ti kiri padà tòròjàrún nàìjíríì ìlà ọmọ ọba alábẹ̀ni ẹ̀jẹ̀ apáyà káwá ìṣọ́ ọjọ́ wo tòròjàrún nàìjíríì ìlà ọmọ níjọ́ tá a fẹ́rí padà tí wọ́n dá wa padà sọ́dọ̀ ọlọ́run wa kó nàìjíríì wà bá kó lóna sí máa kásábẹ́ wà ń la yóò la tó mẹ́tò wà fà níjọ́ tí Allah subhanahu wa ta'ala tí ó pè é yóò sàn kálukú lẹ́sàn tá a bá ṣe wà ń la yóò la wọ́n sọ wọ́n lẹ́sọ̀ ẹgbẹ́ kò tó fáwọn ti kẹsẹ̀ fún wa. Náà. Bẹ́ẹ̀ ìrìnà ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni ìgbàlódé náà. Bàlá gẹ́gbà tí mo ń sọ bàlá fún wa, bàlá min alfazil adad nínú àwọn gbólóhùn tó máa ní ìtumọ̀ word and opposite òun náà ló máa jẹ́ word rẹ̀ ló máa jẹ́ opposite rẹ̀ bàlá bíi opposite ló máa jẹ́ bàlá ọ̀rọ̀ tó ń rò wọ́n níbẹ̀. ó rò kọ́ lọ́wọ́ ẹ̀dá ọ̀padà ni wà ní ìnà ẹni tó dá ẹni tó rè ẹni tó máa fi ń ṣe káàkiri tó gbàgbé pé ọlọ́run bá rọ́ọ̀bì yìí lábùnà káàdà ti nìyà pé ọlọ́run gbogbo tó ń ṣe láyé ayé àwọn wa ni ó yẹ kọ́ nínú ọlọ́run díẹ̀ pé àwọn àwọn wa la yìí gbà pé èèyàn kẹta ò tiẹ̀ tá a bá wá ní cctv camera àmọ́jọ́ tá a bá rí pé ibì kan wà tó ní cctv camera ẹ̀rọ tó kiri ẹ̀rọ máa bà wá. ṣé a kámẹ́rà wọn fẹ́ ẹ̀rọ kọjá lọ ẹ̀rọ ẹ̀dírẹ́sì dáadáa wọn. ẹ̀mọ́ tá a bá fẹ́ ti ó ti rà á tó yẹ kí wọ́n lè lò láti ṣíṣẹ́ sí kan fẹ́ ti cctv camera sínú kiri sínú ìbá kọ̀ kan sì ní kálukú mọ́ ẹ̀dí kiri ẹ̀dí kálukú kọ̀ọ̀kiri kálukú òun ṣe ju èèyàn lọ èèyàn tó bá ń rìn lọ báyìí kò sí kí ni kò rẹ́yìn á àwọn èèyàn lè mọ̀ báyìí bá wípé ọ̀gá burú àìbílẹ̀ lẹ ẹ máa wò ẹ máa wò. sèyí kẹ́kọ̀ọ́ dìde wá sí pé ọ̀gá ẹjọ́ owó sọ kí nìkan lókè lókè bá wàhálà lẹ́nu wájú àtọ́ wà lẹ́nu ìdíkí ni bẹ́ẹ̀ kì í ṣe bí títí èyí tí ọba adẹ́rà fi ń wò wá ó ju títí kámẹ́rà lọ́sọ̀ọ́sọ́ fún wa ojú kí ni ojú kí ni kámẹ́rà lọ torí pé tí wò wá ó jìnà sí wa ojú kí ni ó ní máa yẹ̀lì tí kò ní kọ́wé ní ọ̀rọ̀ báyìí yẹ̀lì tí láwùjọ ọ̀ mẹ́yìn kọ́wé ní ó tó di ọ̀rọ̀ ìlà làbẹ́yìn ó ń bẹ ó mẹ́rin tọ̀ wá báyìí ó ní kí ni rọ̀bí ó àti <laughs> so òun ìfẹ́ sí ti kámẹ́rà ẹni kí lè lẹ́yìn sẹ́ńtọ̀ tó ti kí ni tó ti wà lára wa ó wá kọjá sẹ́ńsọ̀ sí yẹn lè jà tó bá ti sẹ́ńsọ̀ mọ́ yẹn lára wọn lè di kóòdì rẹ̀ tí wọ́n kà kóòdì rẹ̀ wọ́n kà tẹ́tí kóòdì tó ti rẹ̀ wò mọ́rí kọ́ọ̀tù náà wọ́n kà bẹ́ háàkì rẹ̀ bẹ̀tà wọ́n tí wọ́n kọ́ nǹkan pẹ̀lú wa èèyàn lè háàkì wọn àwa bẹ̀rẹ̀ ni bẹ̀rẹ̀ bá lọ ọ̀gbẹ́ni tẹ̀ ẹ̀mí wọ́dà ti ń sọ àwọn tó wà ní correction center wọ́n máa ń gbàgbọ́ bí bọ́dà pé bro èyí kìlọ̀ jà ìsà àfún ẹ lówó wọ́n sì sílẹ̀ lẹ́yìn sí lọ. tó lé ní lágbádá tó jẹ bọ̀ ẹ̀dá mẹ́ta tèmi lè jẹ jẹjọ àná yóò sì máa jẹ ń jẹ láti pa tó jẹ báwọn tó wà ní ọ̀jẹ̀ ọlọ́mọdé àbẹ̀. so àmọ́ àwọn eléyìí rọ̀ kí ibùn àbí láyà sùn lọ́wọ́ àlàrà يسألون بكرة هتبقى لك الحمد لله إنه يكفيك نعم إنه كان في بصيرا لقد الله كان إيه ما جعلته كان إيه جعلك إنه كان بنا بصيرا الله سبحانه وتعالى ó wá ń tẹ̀síwájú lẹ́ni tó fẹ́ fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ aláwo ní bàálà òkùsímù gbogbo àtàlà ń bá òkùsímù kì í ṣe kéde òní búra kì í ṣe kéde òní búra kì í ṣe mẹ́fìù kì í ṣe láà mẹ́fìù láà àzà láà tààkì ọ̀tàkì láà àzà lò òkùsímù ìyẹn ni pé mi ò ní yẹ mi ò ní gbò lẹ́nu òní tí wọ́n búra bí kí ni bí ṣàpàtì kí ló ń tẹ̀lé ṣàpàtì ó ní papa pápá sánmà dúdú dúdú sánmà ẹ̀ dúdú tí sánmà ó dẹ́gbẹ́ ni ṣáfàt àwòrán sánmà àṣàfàt àṣàfàt pẹ̀lú àhàmà àti ṣáfàt kẹ́mi mọ́rẹ́súrẹ́sú sílẹ̀ bá ń súnmọ́ ó wà ní wà lẹ́yìn tó dẹ́ pé tí màá tẹ̀lé ní kiri wà lẹ́yìn wà máa wá wà náà wàsákọ̀ nígbà tí ń bá ń sókùnkùn tó ń kójọ tó ń sókùnkùn nígbà tí àwọn ìràwọ̀ sáde máa wọlé na àtàn bàbà sáde lè ní sáde padà wọlé. wàlùkọ́mọ̀rì nígbà tí wọ́n tó kò kí lè padà tẹ̀lé ní òòjọ́ kẹtàlá kẹrìnlá àlùkọ́mọ̀ òṣùpá ń tẹ́lẹ̀ wà lókè ìtàbà ọ̀ òun wà bẹ̀rẹ̀ sí jáde làákùnmọ̀ sí ìpìlẹ̀ ti sú òṣùpá jáde ní o tòró òṣùpá kì í jáde náà ìgbà olómọ jáde òun àmàrin. Allah subhanahu wa ta'ala ojú oyè wa wípé bí méjọ alẹ́ ṣe rí yẹn bí méjọ kìíní alẹ́ ṣe rí bóòrù ṣe rí yẹn bẹ́ẹ̀ náà ní ṣe rí wa làǹtàrọ̀ kàgbónú náà ó ní àwa náà a máa tàti pele kan bọ́ọ̀tì pele kan lóṣù ní ayé làtàrí kàdó náà tọ́ba abẹ́ aláàkójọ kó jẹ́ pé tọ́ba kìtà máa gùn kó jẹ́ ìjọ máa dáa ní èyí tó ti gbé ìjọ lórí àwọn tọ́ba kùtì wọn ń gùn tiwọn wọ́n kúrò níbi ìsepò kí kan lọ síbi ìsepò kí tó le àmọ́ fún mi ni lábùgbà ẹ̀yẹ tẹ̀sí mi tọ́ba kì í ẹ̀gbá ilà tọ́bàkì ẹ̀sà àpà wọ́n mọ̀ ọ́ láti ìlú bá ẹ̀wù tí wọ́n bàbá rẹ̀ wá dé kí láti làtà kàwé tìǹà tọ́ba ọ̀n àti tọ́ba ẹ̀ àmọ́ tàbí kele kan ní kele kan àwọn olùkọ́ làtà kàwé tìǹà tọ́ba ọ̀n àti tọ́ba ìyẹn túmọ̀ sí pé ìtẹ̀lé ayé wa ló ń tí ò séwu ni ìgbà kan wà ágbègbè ni àjòkó ni àtẹ̀lé wa wọ́n fẹ́ yẹn wá sí. ó yá bákan fẹ́ yẹn wá sí kí lápàdà tó bẹ̀rẹ̀ àmàrà sábà rẹ̀ dẹ́gbà ń bẹnu wá bí fìdí wọ́n ń bẹnu wá bẹ́ẹ̀ kò lè dìde ìlú fìdí wọ́n jẹ láì ṣe mọ́. ó wọ́n bẹnu wá tó jẹ́ pé ń bẹnu àwọn kan fẹ́ nínú òun náà tó lè dín ní ìlú rẹ̀. bẹ̀tú bá rìn yẹn náà yóò kọ́ta gbé díẹ̀ díẹ̀ láì yóò wà gbé slow motion bí slow motion ẹ̀rí ọmọdé bá ṣẹlẹ̀ yóò wà gbé slow motion mi. tẹ́ ẹ bá wù dáadáa tẹ́ ẹ rí wọ́wọ́ bá a ti padà sí mi bẹ́ẹ̀ bá dàgbà kan tẹ̀lé ní ìsìn ìdí àti ní padà sí yẹlẹ a láàárọ̀ mi ẹ sáré lọ àjàkẹ́ ẹ bẹ kí ni ẹ sáré lọ ọ̀sẹ̀ ah, a bẹ́ẹ̀ wọ awà níbi tí màá lò sáré dájàkẹ́ àbí nígbà tó bá yá òun lè sáré mọ́ yóò ṣe kí ni yóò máa rìn nígbà tó bá kú obìnrin yóò bọ́ sí kí ni slow motion yóò bí súnmọ́ ọ̀nà ìnáwó àti àwọn àpàtà slow motion tó lò lẹ́lẹ́rẹ̀ ọjọ́ yóò padà mú padà yóò wà ní slow motion nígbà tó bá yá tẹ bá arúgbó mi bí sẹ́pù wa fi rí o tó bá bẹ́ẹ̀ dùnmó lẹ́nu tó dùn bọ́ ọmọ tó ti máa ń dùn tó dùn wọ́n fi kéde wọ́n bọ̀ ọ́ tẹ̀ máa kódà tẹ̀ bá múra àá ìlú àgbàlagbà tẹ́lẹ̀ mi bá dàgbà kàná yóò fi ju dégé mi lórí ìwọ́n. àtinúgbẹ́ náà bàbá wa tí wọ́n lè ta sí lẹ́lẹ̀ gbórí mẹ́jọ máa kí láti àjò nítorí bẹ́ẹ̀ ọlọ́jà àwọn ọ̀tọ̀ ti dáadáa tó ọlọ́mọdé àwọn ọ̀tọ̀ ti dáadáa gbogbo ẹni tó bá ní àìlú lẹ́nu ó gbé mi àjẹ́ tí kò ní bẹ́ẹ̀. làtàríkà wọ́n nà tọ́ka kọ́ bá a ti ní gbígbà o tá a ti lè ṣe tá a lè fò tá a lè bẹ́ tí o ti tá a lè ṣe tí o ti táwọn èèyàn lè fún níjọ́ tí wọ́n nà ọmọ mo lọ tẹ́kì ọba wa kan olóyún ọlọ́mọ àgbàlẹ̀ fún bàbá mi jẹ́ kí wọ́n gbọ́ máa ń lóyún dáadáa aláìsàn ìjọba ayé ìtumọ̀ àdúgbò àgbo alápapọ̀ wọn wá fẹ́ gbé kọ́ọ̀pù láti fún fún ara wọn wọn àlẹ́ bóòdù kọ́ọ̀pù yẹn agbadú wọn àlẹ́ bóòdù kọ́ọ̀pù yẹn wọ́n gbé òkè <laughs> ẹni tí mo lè sọ yìí fọ́ọ̀t máa ní kí ni òní bàjẹ́ lé is very similar over the spirit to ọkọ. wọ́n mú mi ọlọ́ba yọ sí wọn abẹ́ lókè mọ́jọ tí wọ́n dà àjọ àwọn alábàágbé tó kù náà. wọ́n mú mi lẹ́gbẹ̀ẹ́ mi mo ti gbọ́ bómi yẹn ṣe lọ. omi àlọ́ èyí àti ní sí ni ẹlòmíràn gbé kókì báyìí gàgàgàgàgàgàgàgà yóò ti gbé mi ló wà wá yóò tó yóò tó jọ yóò tó lórí kiri yóò bá gbá bọ́ọ̀tù ọ̀tà yóò tó wọ́n kàlù yóò tó lẹ́kẹ̀ rẹ̀ mọ́yàn ní gbá bọ́ọ̀tù ọ̀tà yẹn tòtúkà àwọn à ń padà bọ̀ bẹ́ẹ̀ bàbá tó kéde bàbá tó lẹ́kẹ̀ rẹ̀ dàtàrà pàbó dàtọ̀ bàbá. kí wàá lè yẹ ká ṣe ìyẹn fàmáńdà ń ṣe àyè ṣé ìyẹn ò tó kó jẹ́ ká jẹ́ mi tí ó lè gbà pé à ń padà bọ̀ mo lè fẹ́ mo lè bù mo lè sọ ẹwà máa ń fèèdì ẹwà ọmọ yẹn ní kó máa ń fèèdì ìsan ìgbèlè ẹgbẹ́ láàmú sọ orí bá wọn gba pa wọn yóò bá rí ní bàbá ká wọn ò sì fi ọ̀sẹ̀ rẹ̀ lára àbí wọn yọ ní kò ní yọ ìsan ẹgbẹ́ òdìgí ni èjìká tó ga sókè èjìká tó nà lọ́wọ́ ẹ̀ èjìká wà ní kí ni yóò wà lọ́wọ́. Bàmá ẹ̀ làwọn ìlànà. A ti rí gbogbo àwọn kan yìí. Gbogbo àwọn kan ìlú yẹn kó sún wa mẹ́gbàgbọ́ sọ́nà. Ká lè kírun lásìkò rẹ̀, ká ṣe dáadáa, ká jùmọ̀ sẹ́sẹ̀. Torí pé àwọn fẹ́ jùmọ̀ sẹ́sẹ̀ ló padà káyìn wọn. Àwa táàpọ̀ ìwà jùmọ̀ sẹ́sẹ̀ kí ló wà káyìn tí wọn ẹni tí ó dùnà tẹsẹ kí ló ka yìí jẹ àwọn tí wọn dùnà tẹsẹ náà lẹbi ni. abẹ́ aláàfin ló ń ta ìwé wa aláwọ̀ ń اللهم ثبت اعتبارنا يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام